الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله فصلا في حكمه صلى الله عليه وآله وسلم بالقسامة في من لم يعرف قاتله وفي السلام يفواني كوا دازوتا النبي صلى الله عليه وسلم سي nípa pé ká búra lórí ẹni tí àmọ́ pàtó ẹni tó ṣekú pa. kálíbà lẹ́tọ̀ọ́ àti gba ẹ̀tọ́ pípa tí wọ́n pa lọ́dọ̀ àwọn ẹni tá a rò sí pípé àwọn ni wọ́n ṣe kú pa. alqasama ó ní í ṣe pẹ̀lú ìbúra eléyìí tí ni ti ń fẹ̀sùn kànyà ìbúra tí ó ṣe lórí ẹni tó fẹ̀sùn kàn pàápàá jùlọ nípa pé wọ́n ṣe kú pààyàn abẹ́nìkan níbìkan pé wọ́n ṣe kú pa àwọn òsì má pàtó ta ló pa ṣùgbọ́n àdúgbò agbègbè ibi tá a ti bá pé wọ́n pa a ti mọ̀ wọ́n pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ìkùnsínú àìgbọ́ra ẹni yé. E ọ̀tẹ̀ ń bẹ láàrin wọn àtẹni tí wọ́n ṣekú pa yìí àwọn wa lo àwọn àpẹẹrẹ àti àwọn àmì láti níyẹn láti fẹ̀sùn kàn wọ́n pé ẹlòmíì kọ́ lọ́pàá bí ìbáṣẹ̀ àwọn àpẹẹrẹ àti àmì yẹn là ń pè ní aláwàsí tí a bá ti wá rí àpẹẹrẹ àti àwọn àmì yẹn àwọn wàá gùn lé lórí láti wá búra pé ẹ̀yin náà ni kìí ṣẹlòmíì ìbúra tí wàá búra ń bẹ̀ ń ọjẹ́ àádọ́ta àbúra pẹ̀lú kọlọ̀ láti fi hàn pé ẹ̀yin tí a fẹ̀sùn kàn náà lẹ́ pa kìí ṣẹlòmíì. ó wá nínú Sahih Bukhari àti Muslim. النبي صلى الله عليه وآله وسلم وفي القسامة وفي سيداجو لا يوا الأنصار أتوا يهودي نيجاتي محيصة تلتي خيبر أتيون أتي عبد الله abdullah ibn sahal wọn jọ lọ sí khaybar ìgbà tí èkíní kejì wọn tí wọn dé khaybar wọn tata pínsẹ kálukú mọlẹbi tó gbà lérò láti lọ ní khaybar ní ìgbà tí Muhayyisa tó ṣe tí òun fẹ́ ṣe ní Khaybar tán ó wá síbi tó fi Abdullah ibn Sahal ṣe ló kọ pé ṣé wọn náà ti ṣe tán ká kúkú máa jọ padà lọ sí al gẹ́gẹ́ bá a ti ṣe jọ wá sí Khaybar ṣùgbọ́n sí ìyàlẹ́nu ọba Abdullah ibn Sahal. tí ń pora mọ́lẹ̀ nínú ẹ̀jẹ̀ rẹ̀ lẹ́ni tó ṣe pé wọ́n ti sá lọ́gbẹ́ ọgbẹ́ tó ṣe wípé ọ̀tara bẹ́ẹ̀ ọ̀pàdánù ẹ̀mí rẹ̀. mọ̀háyẹ̀sọ́ kò ṣe mẹ́ni kò ṣe méjì ó gbé Abdullahi ibn Sahal. ó gbèsè ó sì mórí lé alimadina ìgbà tí ó dé madina tó fún wa ní ìró ntọ́sẹ̀lẹ̀ ọmọ ẹ̀yà tiẹ̀ òun jẹ́ Huwayyisa ọmọ ẹ̀yà abdullahi ibn sahel tí wọ́n ṣe kú pa òun jẹ́ abdulrahman ibn sahel àwọn méjèèjì darapọ̀ mọ́ mọ̀hìyọ́sọ́ lórí pé àwọn jọlọ fún ànábì ní ròǹtọ́sẹ̀lẹ̀ ni. sọ àwọn méjì nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn ọ̀ma tó ṣẹlẹ̀ kò sójú wọn wọ́n fún wọn ní ròyìn ni. ṣùgbọ́n ńgbà tó jẹ́ pé Huwayyisa ọmọ ẹ̀yà Muhayyisa ni Abdulrahman ibn Sahal ọmọ ẹ̀yà ni wọ́n ṣe kú pa ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta gba àwọn dọ́là anabi sallallahu alayhi wa sallam abdulrahman ibn sahal òun bá bẹ́ẹ̀ wájú ọfẹ́ mọ́rọ̀ máa sọ. ìgbà tó sì jẹ́ pò ní ahdathul qawmi sinnan òun ló kéré jùlọ jọ orí nínú àwọn èèyàn mẹ́tẹ̀ẹ̀ta. anabi sallallahu alayhi wa sallam sọ fún pé kabbir kabbir àgbà nínú yín ni ó jẹ́ sọ̀rọ̀ àwọn àgbà nínú yín lójú wọn sọ̀rọ̀ eléyìí náà jẹ́ ọ̀kan nínú àwọn ẹ̀rí eléyìí tó fi hàn wá nínú ṣẹ̀ríà wípé àgbàlagbà àti ọmọdé wọ́n bá dìjọ wà níbì kan tí ń bò káta ká bá wọn tá lọ sọ́dọ̀ wọn sọ̀rọ̀ àgbàlagbà ni ẹjọ́ sọ̀rọ̀ fúrúkọ́kọ́ kan ò sí tí ọmọdé fẹ́ ṣe tó yẹ káfá yìí gbà á níbi tẹ́ni tó dàgbà jùlọ wà àgbàlagbà ni ẹjọ́ sọ̀rọ̀ torí ẹ̀ ni mọ̀hayẹ́sọ àti hùwàyẹ́sọ àwọn méjèèjì jẹ́ kí wọ́n dàgbà jù àwọn náà sọ̀rọ̀ wọ́n á fún ànábì sallallahu alaihi wasallam nírò nípa ń tọ́sẹ̀lẹ̀ à ń fi ẹ̀sùn ikú tó pa Abdullah ibn Sahal àǹfin kan àwọn Yahudi nítorí pé àárín wọn ni ló ti kú bó tilẹ̀ jẹ́ pàṣọ yípọ̀ ń bẹ láàrin àwa mùsùlùmí àti àwọn Yahudi lákòókò yẹn ṣùgbọ́n àwọn àmì àti àpẹẹrẹ wà pẹ́lòmíì kọ́ ló ṣe kú pa bí ìbá sa wọn nítorí pé akànlèjọ alèjọ ní àsọyípọ̀ pẹ̀lú Yahudi tí inú wọn bẹnu nítorí pé àwọn ọ̀tá wa eléyìí tó wọ́pọ̀ jù wọn náà ni pé tó bá gbìyànjú pẹ̀lú wọn ó lè rí tọwọ́ wọn gbà ó lè rí tinú wọn gbà à ń bọ̀sibọ́sí pé àwọn Yahudi tọwọ́ wọn gan ò lè rí gbà. ìkórira ìbínú ẹni eléyìí tí yahudi ní sí nítorí pé bá jẹ́ mùsùlùmí ọ̀gá kò ní kó ń bẹ́ẹ̀ ó dìgbà sẹ́yìn náà bá ṣetán láti di yahudi yọn àbí nasrani yọn. ọlọ́run lè dáhùn wọlé ń tọrọ bá ànkàlì yahudi wọlé nasara hàtà tẹ̀tẹ̀bí àmìlẹ̀tọ̀. èkíní kejì nínú yahudi àbí nasara wọn ò ní yọnu sí ọ ó dìgbà tí wọn náà bá tó dẹni tí ń tẹ̀lẹ́sìn wọn. sèké àlọ́ ń tara rẹ̀ jẹ́ sí tọ́ kí ló ń tọ́ra rẹ jẹ sí tó ń bá àwọn jọ́ọ̀nù àti pọ́ọ̀lù ṣe àwọn dọ́kàṣì àwọn jẹ́nẹ́tì àwọn náà nìkan làwọn ọ̀rẹ́ tiẹ̀ sí ọ̀rẹ́ láì kó àdánù nítorí pé ìwọ lè máa tanra rẹ dànù nítorí pé òkùnkùn ní mánì tó péye kí ọmọ rò pọ̀ fẹ́ràn wọn táwọn wá fẹ́ràn rẹ àwọn lè fẹ́ràn rẹ ọlọ́run ọba rí nóróde ọba tó máa ń tọ́ pamọ́ tẹ́nìkan ò lè gbé nǹkan kan pamọ́ sí òun ló ń tó àṣírí fún wa torí de eléyìí báyìí bọ́ba tanra rẹ̀ dànù títí má tanra rẹ̀ dànù lórí àwọn ọ̀tá rẹ̀ ọ̀tá kan ò lè fi ọ dénú torí àwọn kèfèrí yẹn kò sí tàbí ṣùgbọ́n wípé ìfẹ́ yòówù wọn lè ní sí ọ irú ìfẹ́ tá a máa fi adìẹ ni tí ò dénú nítorí pé kò sífẹ́ tó lè ní sádìẹ tó lè kíkọ́ ọmọ dùjì kọ́ ọmọ pàjẹ́ ńjọ́ kan ṣe irú rẹ̀ náà nífẹ̀ẹ́ táwọn lè ní sí ọ wọ́n á sọ pé ẹ kò síjà láàrin wa torí pé ọlọ́run kan náà lẹ́jọ́ ń sìn ọ́ dájú pórí rẹ̀ pé ìwọ tó ń sìn allah qul huwa allahu ahad allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad báwo lẹ ti fẹ́ wá dọ́gba pẹ̀lú ẹni tí ń pe mẹ́ta lọ́kan ọ́ pọ̀ gbádùn ṣé lọ́dọ̀ tiẹ̀ kátìẹ̀ kó ọ̀kọ́ pure mathematics common maths sínú common maths tẹ e one plus one plus one equals to kò sí jẹ́ one ẹni bá pè ní one á pè kọ̀ gbádùn nǹkan ń si orí ẹ̀ so bóòlù tí wàá fẹ́ jọjọ́ nǹkan kan náà torí de eléyìí báyìí tó o máa ń wo oúnjẹ tó jẹ jẹ́ pé oúnjẹ tó jẹ lọ́dọ̀ pọ̀ pẹ̀lú àwọn fèrè tẹ̀ ń bẹ lọ́fíìsì kan náà oúnjẹ tó ń jẹ lọ́dẹ ọ̀pọ̀ náà kẹfẹ́rí tẹ́ ń fi jọ ń ṣe yẹsà fọ́gà yín so eléyìí jẹ́ ọmọ lórí pọ̀ ń oúnjẹ tó jẹ má da papọ̀ má sápà kọ́ má lọ jẹ́ ni tó jẹ́ pé orí rẹ ti dàrú tó yẹ pé ni tó bá rí tí ń ṣe Islam ìwọ náà ni wọ́n máa lò láti fi máa tánìṣì méjì Islam. after all uh, Mr. Ibrahim is also a Muslim but he is not a fanatic olùmọ̀sọ́ ah if my father is, is an imam olódo burúkú tí ọ̀daràn kankan máa ń kọ́ islam mo rò pé yé wa ìwọ náà ló tún máa pe àwọn tó tún máa campaign fáwọn kèfèrí kèfèrí gan orí campaign ṣe bí ìwọ tó pera rẹ mùsùlùmí so kò síbẹ̀ ṣe lè ní àsọyé pọ̀ pẹ̀lú àwọn kèfèrí láyé yìí tinú ọmọ abẹnú náà ni àwọn ọmọ wọ́ọ̀nà láti rí pé àwọn rí yín gbèsè náà ni torí di eléyìí báyìí tonti pé àsọyípọ̀ ń bẹ láàrin wọn àtàwọn mùsùlùmí gbà yẹn peace agreement ń bẹ láàrin wọn àtàwọn mùsùlùmí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò pé kí wọ́n má ṣe púpọ̀ kan nínú àwọn mùsùlùmí kò pé kí wọ́n má ṣe púpọ̀ kan nínú àwọn mùsùlùmí tọ́ pàtó wọn bá nàbì sallallahu alaihi wasallam pé ẹ̀sùn táwa fi kàn ní o anabi wa ni atuhlifuna wa tastahiquna dama sahibikum sẹ́bùrà ìwà dẹni tó lẹ́tọ̀ọ́ sí àti gbẹ̀san ọmọ ìyá yín tán ṣe kú pa. ẹ wo Islam kì í ṣẹ̀sìn àbòsí ọ̀tọ̀ ọlọ́run làwọn Yahudi yẹn o wọn yìí ṣe mùsùlùmí o ṣùgbọ́n àbí sallallahu alaihi wasallam sọ pé ẹ̀yin tẹ́ wá fẹ̀sùn kàn wọ́n yìí sẹ́yìn búra àádọ́ta búra kẹ́ẹ̀dẹ́nitọ́ lẹ́tọ̀ọ́ sí àti gba ẹ̀san lórí ọmọ ìyá yín tán ṣe kú pa. sọgbà tí Ànábì sallallahu alaihi wasallam sọ báyìí ó fi hàn pé absolute justice ní bẹ́ẹ̀nù Islam sọ̀rọ̀ kí wọ́n sọ pé ah <laughs> ó tún wá kú irú Nàìjíríà yìí bí àwọn ìlú kan tó yẹ pé a ti pín lò láàrin àwọn mùsùlùmí àti àwọn nasara àbẹ́rẹ́ rí bẹ́ẹ̀ bíi Jos Jos nísìn àdúgbò kan àwọn àdúgbò kan wà tó yẹ pé ti mùsùlùmí ni gbogbo ṣọ́ọ̀ṣì tó wà ládùúgbò òun wọ́n ti sọ di mọ́ṣáláṣí àwọn àdúgbò kan àti ọjọ́ ta kiri yóò kọrin yóò gbogbo mọ́ṣáláṣí tó wà ń bẹ àwọn náà ti sọ di ṣọ́ọ̀ṣì tọba rọra ṣèṣì wá àdúgbò tọjá táwọn kiri yó wọgẹ bíi stranger tọrọ adéfìlà bó ṣe dé yìí Ọlọ́run jẹ́ kí ààyè rẹ̀ ọjáde tí wọn bá ra ní Nàìjíríà yìí tó bá ra yàn mú àwọwọ jàlábíà àfa tí wọn bá ra yàn mú Ọlọ́run jẹ́ kí ààyè rẹ̀ ọjáde tọba tún wọ àdúgbò táwọn mùsùlùmí tọrọ àwọ ṣẹ́ẹ̀tì rẹ̀ and trouser Nàìjíríà yìí náà ni o kódà kó tún nírùngbà wọ́n lè máa ti sọ fún a a a a yẹ <laughs> wọ́n bá ráyà mu ọlọ́jà èrè ọjà dèrè nàìjíríà level káwá pé nàìjíríà level ni làwọn bá mùsùlùmí kan pé wọ́n ti pa sàdúgbò àwọn kiri yòó sáwọn mọ̀ pé ẹni tó wá dẹ́sùn pé àwọn nàṣọ́rà ńlá pé wọ́n pa táwọn akíṣẹ́ lè fọlọ́ǹbúra wípé àwọn ni wọ́n pa fọlọ́ǹbúra báwo sáà waste time àwọn ò ní waste time torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan pera ẹ̀ mùsùlùmí wọn máa pò fin rẹ̀ nǹkan tí ó ṣẹlẹ̀ ni pé à gbogbo náà sọ rárá rùn a ti ń ṣe sùúrù fún àwọn kìnnìyàn pọ̀ yóò bá di pé sọ̀rọ̀ àǹdí wọn ọ̀yà ìsọ̀nà sí àdúgbò gbogbo ẹni tó bá ti ń sájáde báyìí ẹ máa sàpà subhanallah nàìjíríà tó lò n'Ijoba nàìjíríà tó lò ní sọ́jà nàìjíríà tó lò lọ́lọ́pàá kẹ́lí bá mọ̀ pé ntẹ̀yìn pè lọ́làjú kìí sọ̀làjú tó bá sì tún jọ́ làjú kọ̀ kárí kọ̀ kárí làwọn náà bókù nàṣọ́ránì kan ládùúgbò àwọn mùsùlùmí wọn mọ̀ nípa àwọn kàwé àwọn náà kọ́ ọmọ wọn jọ ni kódà àwọn tún kóbá fún wọn pẹ̀lú bullet pé ọ̀ya ẹ lọ sọ̀ráǹdì wọn ẹ dáná sun àwọn ilé wọn gbogbo tó bá ti fẹ́ jáde báyìí gbé ìbọn fún un ak forty seven ẹ wá wu ọ̀làjú ti Islam ọ̀làjú òdodo tí agọ̀ kì wọnú ẹ̀ a ti bá ìlú tó jẹ́ pé àwọn ọ̀tẹ́sìn Islam ń gbé bẹ́ẹ̀ ń gbà anabi sallallahu alaihi wasallam sọ pé tẹ́lẹ̀ náà ń kọ́ ta ni ó tún pa ta ni ó tún pa nítorí possibility wà kọ́jọ́ pé mùsùlùmí lọ bá mùsùlùmí jàǹbẹ̀ ni mùsùlùmí ṣe kú pa mùsùlùmí ọmọ ìyá rẹ̀ possibility sì wà ó jẹ́ pé káfíìrì mi yàtọ̀ sáwọn yahudi òun ló lo àǹfààní kó ti ń bẹ ládùúgbò táwọn yahudi wà tó ń bá ṣekú pa wọn ò ní rò sáwọn wípé kèfèrí mẹ́kà kan lọ́wọ́ pàmbì wọn ò máa rò sí àwọn yahudi bíi ni káti ẹ̀ tó fi dárúgúdù láàrin wọn àtàwọn mùsùlùmí. sùrẹ́ ìlànà nàbì sallallahu alaihi wasallam ní sẹ́ẹ̀ fọlọ́ǹbùrà kẹ́ ẹ dẹni tọ́lẹ́tọ̀ sátìgbẹ̀sán lórí pípa tán ṣekú pọ̀ mọ́ nínú sahel bukhari ó ní anabi sallallahu alayhi wa sallam ní sẹfọ lọnbùrọ àwọn tastahiquna qatilakum aw sahibakum ṣé ẹ fọlọ́nbùrọ akẹ́dẹ́ni tó sẹ́ni tó ṣe kó pè yàn si àbí èèyàn tí wọ́n ṣe kú pa ẹ̀ẹ́dẹ̀ni tó lẹ́tọ̀ọ́ sí èèyàn yín tán ṣe kú pa ẹ gbowó ẹ̀mí rẹ̀ tọ́ fọ̀kọ́lù amrun lam nashhadu láti búra ìwà nàbì sallallahu alaihi wasallam lórí nǹkan kan tó ṣe pé ń nígbà tí ń Islam ìyẹn ni tọ́ọ̀bà búra lórí nkankan kan yóò jẹ́ pọ̀ ṣẹlẹ̀ níwájú ẹ̀ ó sì rẹ ló ti o ó lè búra o ó rí ó lè búra àwọn agbọ́nbẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ tó ń lọ búra lónìí nílé ẹjọ́ wọn yìí ṣàkíyèsí rẹ̀ nítorí fẹ́ lọ búra lé lórí yẹn bó ṣe níwájú rẹ̀ ó bẹ́ẹ̀ sì ni anabi sọlọ alaihi wasallam ń fi hàn ọ̀kan nínú àwọn sàhábà nígbà tí wọ́n sọ̀rọ̀ ìlọ jẹ́rìí fún lọ búra gbè fún yàn wọ́n fi òòrùn hàn nígbà tí òòrùn yọ kankankan lójú sámà sórí ní mo rí anabi ní bí mithli bá hàn dáadáa bí eléyìí ni kò máa jẹ́rìí fún ọ ní tí ò hàn má jẹ́rìí fún ọ àfi tí bá fẹ́ má ti torí pé bàbá rẹ ló fẹ́ jẹ́rìí fún fámìlì rẹ kan ló fẹ́ jẹ́rìí fún ntí ò sójú rẹ ntí ò rí tọ́ ọ̀ má bó ṣe jẹ́ ọ̀ má bó ṣe ṣẹlẹ̀ má jẹ́rìí. ó túmọ̀ sí pé àwọn ẹni tí Ànábì sallallahu alaihi wasallam train wọ́n gbẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ yẹn lapa lára wọn. Ànábì ní sẹ́ bòrà ẹ̀kọ́ tí Ànábì tí kọ́ wọn náà wọ́n lò kìkì á ah, kò sójú wa náà á wà rí bó a ti fẹ́ búra àwọn kan rò ó sí wọn ni torí ọ̀dọ̀ wọn ló ti kú kò sì fọwọ́ rọrí kú wọn sì lọ́gbẹ́ ni ọgbẹ́ yìí sì dá sáyìn fúnra rẹ̀ èèyàn ní lo nǹkan fi sáyìn lọ́gbẹ́ tọ́ ọ̀kọ́ọ̀lù. fatobere okom yahudu bi ayimani khamsin ajakpe tẹyin ọba ti lè búra torí kò sójú yín ẹ sì rí ajakpe àwọn yahudi wọn dẹni tó sì pọ bọ́ lọ́wọ́ táwọn náà bá lè búra ní ìgbà àádọ́ta sọmọkẹyìn ò lè búra tẹ́ fi mú wa nísì àwọn wàá búra tí wọ́n fi bọ́ lọ́wọ́ ẹ̀yin búra pé wàláhi làdìm àwọn ni wọ́n pa wàláhi làdìm àwọn wọ́n pa wàláhi làdìm àwọn wọ́n pa wàláhi làdìm àwọn wọ́n pa àwọn àmì ní wàláhi làdìm àwọn apá wàláhi làdìm àwọn apá apá wàláhi làdìm àwọn apá apá kí è pé fifty. tọ́ faqalu wọn á ní wà nẹ́bí sallallahu alaihi wasallam kayfa naqbalu aymana qawmin kuffar bó láti gba ìbúra àwọn èèyàn tó jẹ́ kèfèrí wà nẹ́bí kò lè ṣeéṣe. <laughs> àwọn ò lè búra torí kò sójú wa ààrẹ a sì lè gbà búra tiwọn wọlé torí kèfèrí ni wọn àbí òye wa àní ìsìnkú àti òpè kèfèrí lẹ́jọ́ wọn wá mẹlẹrìí wa kèfèrí wa sọ pé gbogbo ẹ̀rí rẹ̀ irọ́ ni tí wàá dájọ́ ńgbà tí èsì pọ̀ máa ń tó ṣe wọ́n á sọ pé òfin ṣẹ̀rí á pé tí ẹni tó mú ẹ̀rí wa tó bá ti mẹ́rìí wa tẹ́ni tá a mẹ́rin wá lórí rẹ̀ tó bá lẹ́rìí wọn múnádóko irọ́ ni yóò búra ṣebí ti Pọ́ọ̀lù wá ni ti Pọ́ọ̀lù náà ni ó tún máa fọlọ́n búra fún wa kí lọ́ wá pọ́láìsì ẹ̀ tó bá ti dẹ́pẹ́ gba ìbúra Pọ́ọ̀lù wọlé ó ṣe déédéé ìbúra Ahmad bóòlù ń ṣe wá ń jẹ́ Pọ́ọ̀lù ajẹ́pẹ́ máa ń tẹ̀ ṣe bóòlù láì ṣe gbàbúra àwọn èèyàn tó jẹ́ kéfì hmm. ọ̀rùkọ́ ẹ̀ ń gẹ́sì ẹ̀ ní ìsìn kèfèrí ní ìsìn ọ̀rọ̀ dà yín pọ̀ pẹ̀lú kèfèrí kèfèrí wá sọ pé ògùn ń bọ̀ lọ́ba mú kí ní bá ń gbèjà kékeré ní ogún ọ̀rọ̀ rẹ̀ ò ní gbọ́ kò sí sátọ́ fi sí nítorí gbọ́dọ̀ la ṣe lè gba ìbúra kèfèrí kọ́lá tó bá fọlọ́n búra àlè gbà á ń bọ̀sibọ̀sì pé mr ògùn kan ló fi ń búra sòkà kìí sára torí pé ọ̀pọ̀lọpọ̀ rọ́bìṣì yẹn làwọn èèyàn ń gbà ńgbà tí wọ́n mẹ̀sìn tọrọ kan bá ti ṣe kínní kan kẹfẹ́rí náà ló wọn bùrà bí kọjá pé ládùúgbò <clears throat> wàhálà kan ṣẹlẹ̀ afẹ́ wa ma igi rúgúdú ti ń dáná làmú ládùúgbò wọ́n sọ pé kíkálukọ́ ọmọ wa búra ah mùsùlùmí ló máa ń fọlọ́n búra sá tá a sì lè gbá wọlé so ìwọ chairman landlord association tàdúgbò yín ṣèwọ́ sì jẹ́ mùsùlùmí pé ọlọ́run láfi búra o àtẹ̀ntì ń sògùn àtẹ̀ntì ń sọya àtẹ̀ntì ń sàngó àtẹ̀ntì jésù àti mùsùlùmí ọlọ́run láfi búra. ẹ wàá ti pàkíyèsí bàbá tí ìjánu ọ̀rọ̀ ẹnu rẹ̀ ti fẹ́ jáì wípé bàbá agbọ́ ti mùsùlùmí àwọn ń sàgùn àwọn ọlọ́ya àwọn ológun àwọn èésù àwọn ń jésù ẹ wá ní wọ́n tún fọ́ ọlọ́run kí ló pa bádérò àti sẹ̀lẹ̀ àpò kò sáàyè fún kèfèrí láti sọ ọlọ́run ọba búra bóò láti ẹ̀sìn lè gba ìbúra ìyẹn tó yẹ kèfèrí wọlé mo rò pé yẹ yín ọwọ́ jẹ́ pé ẹ̀yìn babalógun kan oní landlord association ti wọ́n á sọ pé níta ṣe ni kí lákàáyé làwọn fi búra o wọ́n á gbé bàkalẹ̀ wọ́n ní kálukọ́ wọn á da kọjá sẹ́yìn náà ṣe bẹ́ẹ̀ ẹ dáhùn ẹ dáhùn bá <laughs> ọlọ ó lágbára bìkọ́sì ọ̀pọ̀lọpọ̀ yín àkùkù dá kọjá ní kó má polú ẹ̀ lọ fi ẹ̀sùn tí èso tolú rẹ̀ kó má fi kàn ẹlòmíì ti dá kọjá rí àní ní ìlú kan ọtí ẹja fi lẹ́yìn lọ. so á ní dábàá kọjá ni ṣé mùsùlùmí àwọn náà yẹ kó ní doctrine kó wọ́n fi sọ pé gbogbo ẹni tí ìbá sọ lóògùn tó bá da kọjá àlè yé àwọn àwọn kó gbogbo yín mẹ́rẹ̀ kálukọ́ kálukọ́ da kọjá pé mùsùlùmí àbẹ́rẹ́ nǹkan mẹ́ ọlọ́run àwòjú ara pé àwọn ọ̀rẹ́ nù dáadáa kọjá <laughs> ọmọ ọmọ hùwà ó tún máa fáyà pé inna Allaha ghafurur rahim ó ti gbà wípé wa annahu shadidul iqab ìyà tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ó lè bàjẹ́ sọ̀ká kéè sára ń bẹ ẹ̀rí kó àwọn sàhábà gbẹ́kọ̀ wọ́n sì ń lò bóòlù la ṣe fẹ́ gba ìbúra àwọn kèfèrí wọlé tọ́ ìgbà tí gbogbo ọ̀nà tí wàá blọ́ọ̀kì báyìí ẹ̀yin ò lè búra torí kò sójú yín ẹ̀ sì rí a sì ní gba ìbúra tiwọn torí pé kèfèrí wọn fawadahu rasulullahi sallallahu alaihi wasallam ẹ̀ǹdẹ̀ ẹnẹ́bí wa pẹ́ tù sáwọ̀ ó parí ìjà yìí pẹ̀lú pòun fúnra ara rẹ̀ lọ́dọ̀ ara rẹ̀ lọ́sànwó ẹ̀mí mùsùlùmí tí wọ́n pa kíjà ò lè bá a jẹ́ pọ́ parí salawatu rabbi wa salamuhu alayhi tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé kìí ṣe pé kẹ́mi ọlọ́gùn ẹ̀ ń sáwà lẹ́yìn yín ìlèyàn fi ń jó lórí rárá àwọn ẹsẹ́ tó lórí máa ń ṣe tí ó fi fara jìn fáwọn èèyàn tí ń so lórí fún ìmọ̀ pọ̀ kọjá àpọ́nlé àti àtẹ̀yẹ tí wọ́n máa rí ń bẹ̀ fẹ́ni tó rí rẹ̀ bá pé nítorí pé o ṣàdédé jó lórí lórí àwọn èèyàn torí pọ̀ da jù wọn lọ gbogbo ẹnikẹ́ni tó bá ti jó lórí lórí àwọn èèyàn ń ṣe lọ gbà láti jó lórí lórí wọn nítorí pé o fẹ́ ṣiṣẹ́ sìn wọn sayyidul qawmi khadimuhum gbogbo ẹni tó bá ti jó lórí àwọn èèyàn kan ìránṣẹ́ wọn ni ó jẹ́ o ṣé bẹ́ẹ̀ làwùjọ ti wá rí lónìí gbogbo ẹni tó bá ti pè lólórí àwọn èsì sẹ́wọ̀n àwọn máa wá pé káwọn èèyàn máa ṣiṣẹ́ sí àwọn ni ẹni tí ó yẹ kó máa ṣiṣẹ́ sí àwọn èèyàn tí ò jí àfi lẹ́yìn aago mẹ́wàá àárọ̀ ṣégbà náà ló wọ́n rántí kọ́ ẹ kó wọn ṣàṣùbà ẹni tó kó tó bá fẹ́ mú kọ́ọ̀pù lásán wọ́n ti yan àwọn dòǹgárì kan tì í tẹ́kọ̀ àwọn ọmọ àánú rẹ̀ ń ṣe yọnu sà á kíní kan sà á kíní kan sà ṣé lẹ́yìn náà ni ó ṣiṣẹ́ sí i ìdínú tó fi jẹ́ pé ìgbà táwọn èèyàn mọ kókó tí wọ́n máa iṣẹ́ tí wọ́n máa fi ipò olórí jẹ́ ìdínú títo lórí tẹlẹ́mù fífẹ́ dolórí àpọ́nlé àtẹ̀yẹ làwọn rò pọ̀ wà ń bẹ̀ lásán àwọn ọmọ pé ìṣiṣẹ́ sin àwọn èèyàn ìfarajìn fáwọn èèyàn ni wọ́n ń pè nípò olórí ìgbà táwọn èèyàn sùn ìwọ ò ní sùn wọ́n máa kiri ká bí tó bá ti rí i pé nǹkan kan bẹ tó lè máa dún kùkù lajà máwọn aráàlú tó ń so lórí lé lórí ìwọ lọ́kọ̀ọ́kọ́ tọbẹ̀ lọ́wọ́ kí ni bẹ́ńbẹ́ o ẹni tí ọjọ́ pé ń kérora lóru nínú àwọn èèyàn tó ń ṣèjọba lé lórí ọ lọ wádìí kí wọ́n fà á ti fi ń kérora kí ló sì léṣe sí i tí ìrora rẹ̀ tí ó fi jẹ́ ìtura tí ara òní ní tó lóun fi sùn gẹ́gẹ́ bí gbogbo èèyàn yòókù náà ṣe sùn. tàlẹ́bí ń pa ta nìyà ń jẹ ta ló ti fẹ́ rí ọ tẹ́lẹ̀ táwọn kan tí wọ́n ṣe tánà di kọ́márọ̀dọ̀ rẹ dé. ẹ bá mọ̀ lẹ́yìn náà kí ni owó wo náà ni owó wo ni wọ́n ń gbà nínú polo yìí tó bá yẹ kí èèyàn bá fẹ́ ṣiṣẹ́ sí àwọn èèyàn wọ́n máa ṣẹ̀ṣẹ̀ bẹ àwọn olórí ni pé ẹ̀yin náà máa mú tọkọ́bọ̀ nílé owó iṣẹ́ tẹ̀ ń ṣe fún àwọn mùsùlùmí yìí tẹkítí yẹn kan bá ti jó lórí inú tiwa kọgbọn kótó ọba gbẹ gan kò lè wọ níbi táwùjọ tiwa burú dé ẹnìkan ni wọn á ti torí pé òun jó lórí pé ẹ̀yin ń jà àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ọ̀ ẹ̀ ń jà sílẹ̀ kó wá ní ọ̀dà ìwọ ìwọ ni kò fọ́ọ́múlẹ̀ ìwọ wá gbalẹ̀ míì kó sì má gba kọ́bọ̀ lọ́dọ̀ rẹ̀ bóyá rú wọn padà dé lẹ́yìn ọ̀la wọn ti sí ní ìsìn wọ́n kàn lè wo sunsun pé ẹ̀yin ẹ̀yin ń jà sílẹ̀ àbí kò burú tó wá di lọ́sẹ̀ tí mo ẹ̀ padà wá nígbà tí ẹ padà dé wá ni ṣé ẹ ti wá wọ̀rọ̀ kò fi ṣàdá ẹ sì ti wójútùú fọ́rọ̀ ọjà tí ń bẹ láàrin ah bàbá ìjà rẹ sì ń bẹ náà kò burú ẹ gbalẹ̀ lọ́wọ́ wọn mo rò pé yé ilẹ̀ tẹ́lẹ̀ náà kò tọ́ sí yín bàbá mi ló ní gbogbo ẹ̀. <laughs> ọ̀rọ̀ kìtì ẹ̀ bọ́ọ̀lù ó tún jàǹjọ́ mi ṣùgbọ́n àwọn olórí ti sin ṣe rí nù so pé ìyàwó kan sunkún lọ sọ́dọ̀ olórí wọn á ní ọkọ òwe fowó ọbẹ̀ ẹlẹ̀ àbí òye kìí sì tọ́jú àwọn ọmọ àbí òye ó ti tó ọmọ mélòó tó bí fún báyìí ọmọ kan náà ni ojú rẹ̀ sì tún rí híóhíó báyìí àbí òye. <laughs> ntòsílẹ̀ ẹ sílẹ̀kùn fún kọ́ wọlé. bàbá ìní padà sọ́dọ̀ kọ́ ọ̀lẹ́ni tó bá ti kó inú ẹ̀kọ́ kò tún jáde mọ́ mm, ó ti parí ebi ọ̀tọ́jú rẹ ni ó rí tọ́jú ni. ẹ dákun torí tọ́ lọ ibi táyé bàjẹ́ lọ nù. ẹ dákun ìgbà sálà nàbì sallallahu alaihi wasallam ó sanwó ẹ̀mí Abdullahi ibn Sahal. lọ́wọ́ ara rẹ̀ kìí máa ṣe bíi fifty thousand naira sẹ́wọ̀n kan fẹ́ búra fifty mo rò pé gẹ̀ẹ́tì ẹ̀ kìí ṣe one thousand for each ìbúra for each swearing abẹ́dẹ̀n ọgọ́rùn-ún ràkúnmí ṣeré ni sẹ́yìn náà dá ẹyọwó ràkúnmí ní nàìjíríà kápẹ́lẹ́ yá ń bọ̀ kí ẹ àbírú Sokoto Zaria kẹ́ lọ tán ta ràkúnmí kẹfì ṣé ìtọ̀ ràkúnmí dínwó àbí òdínwó ẹ̀yin tẹ́ máa tẹ́ máa ọ̀dà fún <laughs> ìtọ̀ ràkúnmí lásán gan èèyàn múra bẹ́ẹ̀ rí nǹkan bẹ́ẹ̀ ràkúnmí fúnra ara rẹ̀ ọgọ́rùn lànàbì sallallahu alaihi lápò ara rẹ̀ ló fi sanwó ẹ̀mí rẹ̀ ah, ànàbì wa ànàbì lẹ́yìn náà anábì wò ìsàhùn nínú àwọn ọ̀wà tó yẹ káwọn ọmọ kọ́nù tí a bá ti já síwájú sòkájẹ́ni tó láwọ́ wọ́n kì í tá a bá lówó torí fákìdù ṣẹ́yí lẹ́yìn ọ̀fù nítẹ̀yìn ò ní èèyàn lè ti tọrọ o nìkan á bá a pé ebi ń pa mí ó ti jẹun ìyàwó náà ti jẹun ti tó ìjẹta kọ́ á ní tó bá ti jáde sí títì. Si tó ń lọ sẹ́ba teaching hospital. wọ́n rò pé yọ provision stock kan bẹ lápọ̀ tó gbogbo tó bá wọ̀ kókó mẹ́kọ̀ máa lọ. ta ni kí n kó ni kí n kó ìwọ etí ẹ̀ ọ̀ gbọ́rọ̀ ni. mo ní kọ́ ọ lọ kó kíní kọ́ ọ à ó lù ọ sí débò lẹ́bi ń pa ọ́. <laughs> tó ìdí èèyàn ò ní èèyàn lè fi tọrọ. afẹ́ lawọ́ afẹ́ jálàánú ẹjẹ́ á rí dájú pé níta fẹ́ fi sọ̀ làwọ̀ táàsì fẹ́ fi sánú ta lónìí àwa la ní o islam ọ̀bẹ kókó torí kò fẹ́ sára onúre ara jìbọ́tì kọ́ wa lọ́ máa fẹ́ ru ẹlẹ́rù tọrọ tá máa mú ẹni tọrọ náà ti wọ́ ẹ̀hẹ́n so wọ́n jọ lu yín ni o ẹnikẹ́ni jẹ́ ọ̀gbà gbẹ̀rẹ́ nítorí gàrí seventy naira wọ́n lè jó yàn ná ẹ̀hẹ́n so nítorí ẹni tí ó sànù wàá rí i pé èmi mo ní nǹkan tí mo fẹ́ fi sàánú ṣùgbọ́n lódodo gbogbo ìgbà tí èèyàn bá ti já síwájú tó lọ ẹlẹ́dàá bá ràn yẹn lọ́wọ́ láti lè borí ahun ẹ̀mí ẹ̀ tí wọ́n ń sàánú yọ jẹ́ olórí lódodo torí kò sí bí àléébù èèyàn ṣe lè pọ̀ lẹ́nu àwọn èèyàn tó kò sí bẹ́ẹ̀ ṣe lè máa bọ́ jẹ́ tó tó o bá fi lè lawọ́ gbogbo ẹ̀ padà dìtà. فإن كثرت عيوبك في البرايا وسرك أن يكون لها غطاء تستر بالسخاء فكل عيب يغطيه كما قيل السخاء الإمام الشافعي له صبي يجي يا إمام بوجيتا بوجيتا بوجيتا يقولون يا يقولون يسيبوا بيان بوجي ما كما سطري وما بوجي because tẹ́nìkan bá ti lówó láwùjọ táwọn olòṣì bá wà ọ̀daràn àbí ọ̀daràn ẹ ẹ bọ́dọ̀ ọ̀hún náà ló ti dáràn á ìbáyìí náà lẹ́bọ̀ sọ̀rọ̀ rẹ̀ láì ẹ̀ torí òtútù ọ̀gá kìnìkan onìkan láyà láyé ni ẹ̀ kìnìkan wọ́n lẹ̀. kọ̀sẹ̀ wọn fa àmọ́ wọ́n ń sọ fọ́lọ̀ pé kí tó fún àbí òye ìmáàmù Ṣáfi'í lọ́nà tó gbà ní kíkọ́ ọmọ kọ́ láwọ́ ìwọ́n ti ẹ̀ wá ń bì iṣẹ́ wo ló ń ṣe àmì ah, tí graduate level wo lọ wà mí ṣẹ̀ṣẹ̀ wà ní three hundred level ni ok ẹ̀kọ́ sixty thousand fún ah, bàbá wọn kínú mo ní kọ́ lọ́ọ́ fi túbọ̀ fún ọ̀rẹ́ rẹ ṣe àgbà <laughs> ó sì ti bu darí so àgbà fún yà ah, ọlọ́mọ ara yín lọ́wọ́ olóò àjẹkìrù yọ ọ̀pọ̀ láwùjọ wa àwọn àkọ́dà ẹgbẹ̀yà mi ló ẹgbẹ́ <laughs> so kò tún lọ lómi kò tún fún tiẹ̀ O tún lọ à yóò di pé ní ìsìn bí wọ́n ṣe ń bọ̀ jẹun gbogbo olóhùn yóò di pé wọ́n ní à street yóò kọ́ yín lọ́yẹ̀ ká fi sọ. <laughs> orí ẹ̀ ló ṣe túmọ̀ sí pété bá ń bà yín jẹ láyé tẹ́ ẹ bá fẹ́ wá wọ̀rọ̀ kọ̀ fi sàdá wọn kọ́ńkọ́ń tí wọn ò fi gbẹ́nu lọ́n ẹ sá ti láwọ́ sáàtì làwọ pé um, ìwà ń tiẹ̀ wá ń bì ẹ kàn kọ́ bá kò ní gba ilé ah, owó kínú mo fún ọ ni ah, lọ́ba sí ká wá one thousand one thousand ah, mẹ́sàn mẹ́wàá mọ́kànlá mọ́kànlá ọ̀zọ́ <laughs> ọlọ́run mọ́jáde dá alálẹ̀ torí ẹ̀ kéèyàn lawọ́ ọ̀dà púpọ̀ ẹ wá máa wo sẹ́rí ẹni tó bá lawọ́ ìmọ̀ kọ́kọ́ dunra rẹ̀ núná kó tó di ẹni tó fún lówó nú àyàfi tó bá jẹ́ pé kìí ṣètò ọlọ́run ló ṣe fún wa kódà yóò débi tó yẹ pé tó ọba rí ní tó fún yàn gan ọkàn rẹ̀ ọmọ bàjẹ́ ọlọ́run aláàánú àná tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ṣe ń fún yàn èyí tẹ́ ẹ ní tún máa pọ̀ sí ni èyí tẹ́ ẹ ní ó máa kọ́yà ní ma bí tẹ́ǹtì mu ẹ̀ ní ma bí tẹ́ǹtì mu tùrọ̀ ẹ̀ ló ṣe jẹ́ pé inú tí máa kó bá dúkìá àwọn olówó onu na nikan ya hùn ẹni tó bá ti ya hùn owó òun pọ̀ sí ẹni tó lawọ́ ọlọ́mọ ńlá nà fáwọn náà nísìnyí ẹnìkan lè fi five hundred thousand naira tọrẹ fáwọn èèyàn oríṣiríṣi ní ìgbà tí ọ̀sẹ̀ yẹn ọba fi yípo kó náà ti jèrè five million ẹ dákun lùzùn kankan kò lùzùn kankan wàláì so nítorí ẹ̀yin náà ẹ já fi kọ́ra anabi wa sallallahu alayhi wa sallam òun náà tí ìyàwó rẹ̀ ń sọ pé àwọn máa ń soṣù méjì jù bẹ́ẹ̀ lọ táwọn ò ní dáná ambosibosi pé wọ́n gbé kókò kaná nílé anabi muhammed sallallahu alayhi wa sallam tó yẹ pé al eh, eh, làwọn máa jẹ alma àti omi àti dábìnù àbí alhalibu wa àti mílíkì àti dábìnù wọ́n tún sọ débi pé látàrí ebi ànábì máa ń so òkúta mọ́kùn nítorí pé tí ikùn bá ráyè sọra lẹ̀ ebi ọ̀wọ̀ bẹ̀ àmọ́ tá a bá sọ nǹkan máa ta dé ní ìgbàanú tó tó le ikùn ò ráyè sọra rẹ̀ fẹ́ bi ẹ̀ nímọ̀ pé ebi ń pa yín eléyìí náà jẹ́ science and technology kan fáwọn ẹni tí ò lọ́nà àti máa róúnjẹ jẹ tẹ́bi sì máa pa wọ́n. so nínú tẹ́yìn náà lè máa ṣe àkàràmọ́kùnmọ́lá tọ́lá òye mọ́nà àbáyọ wá àbí òye náà ní kéèyàn máa dé nǹkan má kùn nínú ṣẹṣẹ ànábì wa nù sallallahu alayhi wa alihi wa sallam. ànábì yìí kan náà ni wọ́n ń sanwó ẹ̀mí enika síbẹ̀ yìí náà rí Islam tó sì sọ pé ẹ òun fẹ́ ká ànábì ó ní gbogbo àwọn àgùntàn àgùntàn pọ̀ bọ̀ àyà ó kúnnu àfonúfojì àfonúfojì ni ojú ọ̀nà tó mi òjò máa gbà nínú pápá tẹ́kí àgbàrá yẹn bá ń bọ̀ kò sí bó tilẹ̀ pọ̀ tó yọ kọjá ń bẹ̀ náà ni irú bẹ̀ wá ní àgùntàn yẹn kún ọ wá tọrọ bí kéèyàn máa báyàn ṣàwàdà tẹ́ bá lè fún mi gbogbo àgùntàn yìí ànábìbá ni ó di tiẹ̀ ọkùnrin bá gba islam lọ́ba lọ bá àwọn èèyàn rẹ̀ sẹ́ẹ̀rí mọ̀ ń pè yín kíkẹ́ gba islam nítorí tí a bá gba islam tẹ́ bá nàbí islam muhammad sallallahu alayhi wa sallam yu'ti 'ata'an man la yakhsha faqr ó máa ń bóyá lẹ́bùn ní ìbúni lẹ́bùn tẹni tí ó bẹ̀rù òṣì subhanallah gbogbo àwọn èèyàn lọ́gbà islam ta ọ̀fọ́ orí Jabir ibn Abdullah radiyallahu anhuma anabi sallallahu alaihi wasallam ń bá sáwàdà náà ti ń bí kíso ti fẹ́ àwọn abó ti fẹ́ ẹ mọ fẹ́ abilékọ mọ fẹ́ kí ló dé tó ọ̀fẹ́ mọ gé kíní ká anabi tuntun bá ṣe dúnadúrà lórí ràkúnmí tó ràkúnmí rẹ̀ ọ̀yára tó anabi sọ àdúrà fún ràkúnmí ọgbà oná bẹ̀rẹ̀ sí ní rìn dáadáa bí ràkúnmí yòókù tó ní tà fún mi ni ah, bẹ́ẹ̀ bá lẹ́rọ àwọn tà fún mi wọ́n sì ṣòwò wọ́n sì dúnadúrà ànábì ni mo ra wọ́n súnmọ́ Mẹdínà ló máa ti fẹ́ máa kó ìjánu ràkúnmí fún ànábì pé tó ràkúnmí yìí tẹ̀ rà ní àyà sọ̀rọ̀ kí mo bọ́ mo ná ràkúnmí rẹ kí n lè gbà mọ́ ọ lọ́ni ìwọ ló ní ràkúnmí rẹ owó tá a sì túnjọ ṣòwò pé n ó fi ra n kò fún ọ. ẹ dákun bí èèyàn bá tiẹ̀ fẹ́ bínú gan ṣé yóò bínú bá kò ní bínú pé ọ̀gá wa àwọn ò tí ì yàtọ̀ sọ́gà tó ṣe pé ẹ̀ ń ṣe sàlámù àlùkùn wọ́n sì ti gbóúnjẹ wa mẹ́yìn tí wọ́n ṣe sàlámù àlùkùn wọ́n kàn pé ah, àsìkò tí lè wá sí ọ̀dà mo rò pé pé ọmọ wàá gbà bọ́ wọlé ọmọ sì sáré wàá gbà bọ́ oyè asa ti gbé jìnnà asa ti gbé jìnnà ok aleykum salaam <laughs> ìwọ náà lọ́wọ́ máa lọ́wọ́ lọ́mọ kó àwọn ọ̀dà jáde pé ah, ẹ gbọ́dọ̀ lọ síbi báyìí àwọn ọmọdé wà ń bẹ̀ tẹ̀rí tẹ̀ sí wọ́n sí ọ̀dà àwọn ọ̀daràn tí ò lè fún wa láǹfààní kájọ jẹun eléyìí náà ni ó rí anú ìyà tí ó fún wa ló. àwọn eléyìí túmọ̀ sí pé ara àwọn sábà bínú tọ́wọ́ pọ̀pọ̀lọpọ̀ tá a fi so lórí ọ̀lẹ́tọ̀ sátìjọ lórí pọ̀lọpọ̀ tá a fi sípò adarí kọ̀ lẹ́tọ̀ láti já darí nítorí ìwọ tó o bá ti láàánú àwọn ẹni tó ń jẹ́ olórí lé lórí o láàánú àwọn tó o já darí lé lórí kò sí bó ṣe lè ṣe tí o dà mo rò pé ìyẹn náà rí sáǹpù rẹ̀ nàìjíríà bíi ìgbà tí àwọn olórí tí wọn láàánú àwọn adarí wọn láàánú àwọn èèyàn tó ń darí ẹ̀rí báwọn ìlú wa ṣe dáa tó àbẹ́yìn orí tí máa mú lọ́nà lọ́nà ìlú Nigerian level àwọn títì àwọn kòtòkótòkòtò tí wọ́n wà ń bẹ̀ nam security <laughs> health affairs schools gbogbo Nigeria, no no no no torí bá ti fẹ́ nìkan nu wa London ókè tí London náà bá dàbí tiwa ṣé yóò ṣe máa lọ kò ṣe máa lọ àwọn sùkúù tiwa àwọn níjẹ̀kúrẹ́ dín ni àwọn ọmọ tí wọ́n ń bẹ lókèèrè sá alẹ́ lomi gbogbo tẹ́lẹ̀ ọmọ tẹ́lẹ̀ ayé jẹ wọ́n ní eva bottle water sá wọ́n ní bẹ́ẹ̀sì ní irọ́ lásán nígbà tí à ń jẹ́ ọ́ ẹlòmíì England wọ́n ti kó gbogbo omi tí múlẹ̀ rẹ̀ wá kọ́ láàyè gbogbo bottle water tí ọba England ló ti wá. dákun bottle water lásán fa subhanallah la ẹ rí i pé àwa nísìnyí ẹni tó bá rí jáde ní mu wọ́n ti pè ẹ kí ló ń pè pure water kọ́lọ̀ mọ́sọ̀ di pure water. ok tó lórí ọ̀gá ti láàánú ìyá máa jẹ àwọn tó wà lábẹ́ rẹ̀ torí pé àwọn òní ní feeling ti yín láéláé feeling tara tiwọn nìkan ni wọ́n ní ìdí ìnáwó nìsín táìpé olóòtú wá síbi kan nìsín èyí tí wàá ní àwọn petitions kan ẹ láwọn kankan tí ẹ tún fẹ́ tọrọ ẹ tẹ ẹ̀yin tí wàá ẹ tún wàá kọ sínú ìwé kan ẹ gbé sínú fáìlì ẹ ṣe lọ́nà tó dáa wípé ha tẹ̀bá rí àyè súnmọ́ olórí yìí kó tiẹ̀ gba fáìlì kó ní kọ́kàn náà àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ òun wọ́n bá fóun kọ́ lọ padà ká inshallah solution wà ó rí i pé tó o bá gbìyànjú láti ṣe láti fi fáìlì yẹn sọwọ́ sí i tó o bá máa fi sọwọ́ ọ jẹ kòbókò ń jọ ti balẹ̀ ò lè sọ̀sù méjì tó ní dìde wọ́n ń nà fáìn fáìlì ló gbé kèké ṣe bọ́ǹbù o bíkà ọ̀gá ọ̀gá mo ní mẹ́sẹ̀jì kan pé mo ní mẹ́sẹ̀jì kan ẹ̀ tẹ́yìn lẹ́ni kó ti di ìgbà ti fọ́ gáò ó ti ṣubú mẹ́sẹ̀jì you fucking ṣé àgùntàn ọlọ nítorí àwọn àgbọ̀ lọ́wọ́ yàrá tí o lábọ̀ lọ́wọ́ yà yìí rẹ̀ tí olórí bá wà tí o bá ti láàánú kò sí bó ṣe lè ṣe é ṣe. torí ẹgbẹ́ àti ẹnìkan wá sọ́dọ̀ Umar radiyallahu anhu torí tí Umar ń kí sí ọmọ rẹ̀ kan ẹ̀yin máa kí sí àwọn ọmọ yín oníbẹ̀rẹ̀ ni a máa kí sí àwọn ọmọ kéékèèké ilẹ̀ kí sí ẹ ń pè fárìnfìn o mo rò pé yé àwọn ọmọ rondórondó ọmọ ajá tó ságbàlagbà lẹ abẹ́rẹ́ rí nǹkan mọ́ ok um, ọmọ mélòó ni wọ́n ní ọlọ́mọ mẹ́wàá o ti dáhùn gẹ́gẹ́ tí wọ́n pe yes ọmọ mẹ́wàá ṣé ẹ máa kíìsì ọ̀kan lọ ah! wọn ò kíìsì ọ̀kan kan nu wọn rí wọ́n sì fẹ́ẹ́ fi sípò ní bíi gọ́vnọ̀ ẹ máa padà lé tó o bá ti lánà àwọn ọmọ rẹ sọ lánà àwọn ọmọ ọlọ́mọ láìláì kò lè ní. ní ìsìn àpọ̀lọpọ̀ tẹ́yìn fi sípò ìkóní máa kan kálukú lé. tọmọ ti sọ kókó pọ̀ ìyàwó lọ sẹ́kẹ́ ní kọ́. ẹ wá fi jẹ olórí kan ẹ wá ní kọlá yóò ní nígbà tó pé àánú yẹn wọ́n ń rọ̀jò rẹ̀ ni gbọ́dọ̀ ti fẹ́ ni. so eléyìí túmọ̀ sí pé kátàrà anabi wa muhammad sallallahu alayhi wa sallam káfí kẹ́kọ̀ọ́ àwọn riwaya wa wá lórí sírísì sànàbí lọ́sàn owó ẹ̀mí yẹn ṣé sànàbí ṣé bóun riwaya eléyìí ala eléyìí ni wọ́n ń pè ní alqasama nínú àwọn ẹ̀kọ́ tó wà nínú ẹ̀gbọ́n wa yìí òun náà ni alḥukumu bilqasama wa anaha min wa shar'i wípé a máa fi ìbúra nígbà àádọ́ta a máa lò fi ṣèdájọ́ láti fi máa pé àwọn alágbájá tàmẹ̀dò làkàṣègbè ló ṣe kú pa lámẹ́ ní ìgbà tí àbá ti lẹ́rìí kan pàtó tó múnádóko tá a fi fẹ́ fẹ̀sùn kan èèyàn kan pàtó àbáwọn kan pàtó báwọn kan ló ṣe kú pààyàn nítorí pé ẹ̀mí mùsùlùmí ọ̀gbọ́dọ̀ kan lọ lásán lóòótọ́ àrí pé ọ̀lọ́ pa ọ́ àmọ́ pẹ́yìn lẹ pa ọ́ ṣùgbọ́n dọ̀yìn láti bá a. gẹ́bí tó ṣẹlẹ̀ ni láyé ànábì Musa aleyhi sẹlẹm lọ́sẹ̀ kú pa bàbá olówó tí wọ́n lọ gbókù rẹ̀ sí iwájú ọ̀dọ̀ ẹni tí èso ń lọ ṣekú pa tí wọ́n fi wọ́n fi ẹ̀sùn kan onítìpó ń lọ ṣekú pa ìlànà ìtọ́lọ́ fi sílẹ̀ fáwọn onáà ní pẹ́ pa màlúù tẹ́bá ti pa màálù ẹ fi nǹkan kan nínú màálù yẹn ẹ fi gbá ẹni tó kù lára yóò jì yóò sọ fún yín ta lọ́pàá o tẹ́bá sì jí tọ́sọ ẹni tó pa o yóò tún kú padà lẹ́yìn náà tún jọ́ kan nínú àmì eléyìí tọ́lọ̀ wọn bá ti fi lélẹ̀ fún wa nípa ẹni tó kú láyé tọ́lọ̀ tún jí láyé kọ́lọ̀ wọn tó tún pa padà kì í sàkúdà yà o. ẹ pé yorùbá gbogbo àwọn rọ́ọ̀ ni wọ́n kàn máa wá kà àkúdáyà bá o. so ìgbà tí ọlọ́run ẹlẹ́dàá wa ní kí wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ lẹ́yìn ọ̀rẹ́ yìí lẹ́yìn gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn béèrè kan tí ò ní láárí tí wọ́n ṣe tọ́lọ́run fi sọ́dẹ̀lẹ̀ fún wa ọkùnrin yẹn padà jí ṣùgbọ́n nínú tiwa nínú ti Islam alukọ̀sáàmà lọ́wọ́ tó bá pẹ́ nìkan tá a bá níbì kan á fẹ̀sùn kàn yín tẹ́ wà lágbègbè yìí ẹ̀yin ọ̀hún afọlọ́ǹbúra wọn ò tọrọ wọn ò fẹ̀sùn kàn yín ẹnìkan wá pàtó kọ́ fẹ̀sùn kàn yín kò sí wá tọrọ ẹ̀tọ́ ẹni tí wọ́n pa ìjọba yóò dúró nípò ẹni tí ń fẹ̀sùn kàn ẹni tá a bá òkú lágbègbè wọn pẹ̀yìn lẹ̀ pa èyí tó ń pè ní public prosecutor nítorí tí a bá dúró pé èèyàn kan pàtó iná ni wọn máa tọrọ ẹ̀tọ́ ẹni tí wọ́n ṣe kú pa ń bi kíbi kìí ṣe gbogbo èèyàn náà ló léèyàn kìí sì gbogbo èèyàn tó kópa tó léèyàn náà làwọn èèyàn máa lẹ́nu torí ẹ̀ iná àǹfààní ìjọba ìjọba dúró sẹ́ni tí ò tí ó dúró fún ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ń bi tí àìsódodo bá ti pọ kú dànù wọn ládùúgbò mi ń lu mi ó rí à kẹtó má bókù èèyàn ládùúgbò lójúmọ́ kan wọ́n lè sọ pé èèyàn méjì wọ́n pa kílò tó má òkú èèyàn mẹ́ta la bá ládùúgbò ṣé ìjọba ń wádìí ẹ̀ ń gbogbo eléyìí nítorí pé wọ́n ní àwọn lárúbáwá wọn lòwe kan wọ́n ní man amina al-uqubata asa ẹni tó bá ti mọ̀ pé yóò ní jẹun yóò sì wà o yóò sì wà o ọlọ́run ẹlẹ́dàá ti sọ ó ní walakum fil qisasi hayatun ya ulil albab ìsẹ̀mí ń bẹ fún yín nínú gbẹ̀sán bóòlù àtẹ́tẹ́ gbẹ̀sán fẹ́ni tí wọ́n pa táàbà rẹ̀ níwádìí tó bá yẹ kó à ń bẹ lórí ìwádìí ẹni tó ń ṣe pa lónìí tá a ti kóyàn àìníye kò lè ṣeé ṣe lọ́la ká tún jí ká bókù ẹlòmíì nítorí ká sí ìmọ̀bi tí gi èyí tí wọ́n ń wádìí tí ó wò sí. sọ àmọ́gbà tó yẹ pé tọ̀ ìtàn pa lánàá kò sí nǹkan ṣẹlẹ̀ ìtàn pa ń jẹta kò sí nǹkan ṣẹlẹ̀ tìjẹ́rin nǹkan kò ṣẹlẹ̀ tẹ̀sín nǹkan kò ṣẹlẹ̀ ah, wọ́n mọ̀ pààyàn náà ni wọ́n mọ̀ pààyàn náà nítorí pé kò síjọba. nínú òfin ẹ̀sìn Islam wọn kàn lè pààyàn kalẹ̀ bẹ́ẹ̀ mọ́tò gbáyàn ẹni tó gbáyàn kọ́rọ̀ rò bọ́ tí ìjọba bá wà gidi wàláì wọn mú torí kí gbogbo ẹni tí ó rìn lórí títì iná ni wọ́n fi kámẹ́rà fi sọ àsìkò tí incident yẹn ṣẹlẹ̀ gangan àìmọye kámẹ́rà ni ó wà ń bẹ̀ tó ti mú kó lọ́wọ́ fi táwọ̀ màá bí jẹ́ pé àwa náà palẹ̀ mọ́ fún ṣebí nánà ní kámẹ́rà ń lo àbẹ́jẹ́ tòkòsínà. <laughs> èèyàn tí ó wo kámẹ́rà náà jálẹ wọ́n lè kó àwò kò clear sá sòtú ọ̀bá ti clear etí ò clear sá lè fi ṣiṣẹ́. so eléyìí túmọ̀ sí pé ẹ̀mí ọmọ èèyàn yọ̀pọ̀ ní àwọn àlùlẹ̀ ayé tí wọ́n bá ń categorize kí làwọn kà fún resources ọ̀pọ̀lọpọ̀ máa ń sọ pé àkọ́kọ́ resources táwọn ní ni human resources. sílẹ̀ nàìjíríà náà kí ni first resources petroleum resources bọ́yá èèyàn lè wá ní level ten mo rò pé yé wa gbogbo àwọn kòkó ìgbọ́n ó tún síwájú wa <laughs> so ó túbọ̀ sí pé mo sọ yé bẹ́tù alukọ̀sẹ́mà ọ pàtàkì ìdí sì ni pé ṣe gbogbo ẹni tá a bá bá tó kú la lè tọ́ka sí èèyàn pàtó tọ́pa sọ àmọ́ rírí tá a rí ibi tí wọ́n pa ọ́n a lè lọ mọ́ nǹkan púpọ̀ pé òun àtàwọn ará gbègbè bí ìjà wà láàrin wọn bí kápọ̀ lọ ra lẹ́ǹbì kan àwọn kan sì ti ń lérí sí ọ pé ó lè kọ́lé láàrin wa ń bì o ẹni tó ta lè fún ọ sí nǹkan tà fún ọ tẹ bá ti lè sọ bẹ́ẹ̀ ẹ dáràn o ẹ sátìjẹ́ okú pínrín mẹ́ o gbogbo ẹni tó sọ̀rọ̀ ń dáràn torí ẹ̀ ló ṣe jẹ́ pé kì í ṣe gbogbo pé amọ̀rọ̀ sọ iná lọ yẹ kó máa mú ọ̀rọ̀ jáde lẹ́nu wa. téèyàn bá ronú kó tó sọ̀rọ̀ èèyàn padà dẹrú ọ̀rọ̀ ara rẹ̀ torí kí ẹni táyà ń sọ̀rọ̀ sí lónìí àmọ̀gbà yóò kù tọ́ba lọ ṣubú tó kú péré ẹyin náà lẹ́kọ̀ọ́ torí ẹ ti sọ pé yóò rí yóò rí wọ́ọ̀dì tó fẹ̀ ni kò sí tí ò lè kó sínú tírélà rẹ̀ torí ẹ alùkọ̀sáàmà ọ̀pàtàkì ọba òfin ọlọ́wọ́n ọba ẹlẹ́ẹ̀kejì òun náà ni. wípé tí a bá fi lè búra o alqatlu biha tẹ́yìn bá fi lè búra ní ìgbà àádọ́ta tí wọ́n ní kẹ́ ẹ búra o a jẹ́ pé a ti torí ìbúra yín pa èèyàn tẹ́ ẹ bá fẹ́ sùn ṣíṣe kú pa èèyàn tó kù yẹn tẹ́ bá fẹ́ sùn rẹ̀ kàn a sì kú pa nítorí pé Ànábì sallallahu sọ yìí pé fẹ̀yọ́dọ̀sà bìrọ̀mẹ́tìhì ilẹ̀ yìí á mú ẹni tẹ́ ẹ fẹ̀sùn kan lódìndí rẹ̀ àgbè fún yín lódìndí rẹ̀ ìsìnkú akàkọ́sẹ̀ rẹ̀ fún yín àtòrí àtẹsẹ̀ àgbè fún yín ẹ lọ pa àmẹ́sẹ̀ lè búra ìbúra ńlá kọ́kọ́ nínú ẹgbàáyàmì anábìíní tastahiqquna dama sahibikum kẹ́ẹ̀dẹ́ni tó lẹ́tọ̀ sí ẹ̀jẹ̀ èèyàn yín tá a ṣe kú pa ọ̀nà tá a sì fi lẹ́tọ̀ sí ni káwọn náà pẹ́ni tó pa wa katabna alayhim fiha anna an-nafsa bin-nafs òfin ọlọ́ọ̀ni pẹ́ni tó bá pààyàn kí fún náà àpà wọ́n ní alimami ibn al-qayyim ní fadhahir al-qur'an wa sunna al-qatlu bi aymani zawji al-mula'in wọ́n ní tó hàn lára al-qur'an àti sunna ni pé kápọ́kọ́ sùn kàyàwó rẹ̀ kó ṣe zina amọ́kọ̀ lẹ́lẹ́rìí ẹlẹ́rìí mẹ́rin tí ó jẹ́rìí lórí ẹ̀sùn tó fi kàyàwó rẹ̀ yìí ṣùgbọ́n ní òun ṣe tán kó wọn fọlọ́n búra kó wọn ó sì tún jẹ́ ẹni tó ṣe wípé òun ṣépè fúnra òun lẹ́yìn ìbúra márùn yìí lórí kó ṣe zina ìyàwó bá ní kọ́sẹ̀ kọ́sẹ̀ kárì tẹ̀sí mọ̀ kí lábẹ́ òfin ọlọ́run tọkọ bá ti lè fọlọ́n búra bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹrin ìyàwó ń ṣe zina ó ń fọlọ́run ọba búra pé àwọn ṣe zina ó ń fọlọ́run búra kó ṣe zina ó ń fọlọ́run búra kó ṣe zina àbí kó jẹ́ pé ìyàwó ti lóyún ọkọ wa fẹ́ sọ pé mi kàn mo lóyún yẹn mo fọlọ́run búra pé mi kàn mo lóyún yẹn mo fọlọ́run búra pé mi kàn mo lóyún yẹn mo fọlọ́run búra pé mi kàn mo lóyún yẹn ó wí lẹ́ẹ̀mẹrin lẹ́lẹ́karùn yóò ní kọ́ lọ́ọ́ lànà tó bá jẹ́ pé ìyàwó yẹn ńgbà tí ń sọ wípé òun ló ń lóyún yẹn tó bá pọ́ lódòdó bá ní kọ́ lọ́n lànà tó ṣépè fúnra rẹ̀ tọkọ bá fi lè ṣe báwọn tí wọ́n á ní sọ madam ẹ̀yin náà búra wọ́n sọ pé òun fọlọ́wọ́n bá búra pé òun ṣe zina àbọ̀ fọlọ́wọ́n búra pọ́kọ́ òun ló lóyún yìí ó wí lẹ́ẹ̀mẹ́rin ẹlẹ́karùn-ún bínú sùn tó bá pọ́ lódòdó bá ní òun sọ. So pọ́ùn kọ́ ló ń lóyún yìí àbúté akódodo ní bá ń sọ wípé zina ló ń ṣe. ọkọ òun búra ìyàwó ni wá mi búra mi ò lè búra o ntẹ́mi kan mà ní pọ́ùn ló lóyún sẹ́yìn <laughs> kó ti sọ́ra rẹ̀ rị. kí ló dé tọ́ a lè búra kó kò búra ìran ìyá mi kan ò burú rẹ̀ ok àti pé ìran ìyá rẹ̀ ṣe zinari náà wọ́n ní tí ọkọ bá fi lè búra o tí ìyàwó kọ̀ láti búra ìyàwó ti lẹ́tọ̀ọ́ sí ká pa nítorí pé ó ti ṣe zina ó ti dájú nù ẹ sì mọ̀ yìí pé tí abilékọ bá fi lè ṣe zina á sọ lóko tí ó fi kú ni. bẹ́ẹ̀ náà ni alkọ́sàmà táwọn èèyàn ẹni tí wọ́n ṣe kú pa lágbègbè ibi tí àti mẹ́nitọ́ pa pàtó tí wọ́n bá ti lè búra ẹni báyìí là ń fẹ̀sùn kàn tá búra nígbà àádọ́ta àjẹ́ yìí pé àwọn ẹni tí afẹ̀sùn kan táwọn náà lè búra takò wá ike ń ta awé ò rí bẹ́ẹ̀ á pa ẹni tí wọ́n bá fẹ̀sùn kan o gẹ́gẹ́ bí ọkọ tó búra náà léyàwó rẹ̀ lórí ni torí wọn ì búra lọ lásán wọn ì búra lọ lásán ara ti Islam wo ni tó fi ní àádọ́ta àbúra sẹ́wọ̀n pé ìbúra mẹ́rin la gbọ́lẹ̀ kan yìí ẹlẹ́ẹ̀karùn-ún bóyá èèyàn ṣépè àbí èèyàn pè kọ́ lọ́wọ́ bínú sùn nínú kéèyàn lánà rẹ̀ pé lánà ọlọ́nkọ́ bá wọn àbí kó ní kọ́ lọ́wọ́ bínú sùn lánà jẹ́ tọkùnrin torí kọ́kùnrin sábà ṣépè ìbínú jẹ́ tóbìnrin torí kóbìnrin máa ṣépè púpọ̀ tó náà bá ní kọ́ lọ́wọ́ lánà òun yọkọ̀ máa wò bígbà tí à ń kàn fẹ́ràn jẹ kọ́ ni àmọ́ lọ́wọ́ bínú sùn òun ló lè lóòrìn lọ́dún tẹnìkan bá ti wá búra báwọn táwọn kan bá búra nígbà àádọ́ta wọ́n ti lẹ́tọ̀ọ́ sí ká bá wọn pa ẹni tí wọ́n fẹ̀sùn kàn eléyìí ni madhabu àwọn ará Madina àwọn malikiya ṣùgbọ́n àwọn hanafiya àwọn sọ wípé tọkọ bá búra tọ́fọlọ́n búra lẹ́mẹ̀rin pé àwọn ṣe zina tọ́sọ lẹ́lẹ̀ karùn-ún pé kọ́lọ̀ ńlá náà tó ń bá ń parọ́ ni àwọn nítorí ẹ̀ pàyàwó tí àwọn ọba lè búra o àbúrò ànífàánù. bẹ́ẹ̀ náà ni tí ẹnìkan bá búra ní ìgbà àádọ́ta pé lágbájá là ń fẹ́ sunkú lágbájá kan àwọn nítorí ẹ̀ pẹ́nìkan o àbúrò ànífàánù. ṣùgbọ́n Ahmad ibn Hanbal ó ní níbi Qasama ti búra àádọ́ta àwọn sábà fi lè búra bẹ́ẹ̀ á pa ẹni tí wọ́n fẹ́ sọ̀rọ̀ yàtọ̀ sí ti ìyàwó ṣèzìnà Ahmad ibn Hanbal lòun ní lòńtò à nítorí rẹ̀ payàwó nítorí ìyàwó lè jẹ́ pé òun ò búra ni torí ń wò pé à <laughs> bàbá alágbájá ò sì fẹ́ pa mí bá ń wò ṣèzìnà wọn náà mà rọkùnrin náà lè burú bàjẹ́ sẹ̀mọ̀ pé ńgbà mi ọkùnrin náà lè máa ma ti ràn mọ́bìn mo rò pé yé wa kọ́ máa wò pé a síbẹ̀ yìí mọ nǹkan tí ń ṣẹlẹ̀ láyé ní ìsìn tọkọ sọ pé lọ́sẹ̀ o òun nídìí ẹ̀ bóyá ẹ̀wà tí ń a pé à ó ṣe níjẹ àánú ọlọ́run tọ́lọ́ ń ṣe fún ni báànú kọ́ ọba lọ má dà tí wọ́n bá bí ẹ̀dà kò ju wọn fẹ́ rí ọ ma wàláhì ń ṣẹlẹ̀ láyé sẹ́ni tó wá yàdá tó léyàwó bẹ̀ tíyàwó sì lọ bẹ́ẹ̀ láéláé ṣé yóò ti lẹ́nu láti lọ parọ́ ma kó ṣe zina tí ó sì tún fọlọ́run búra tí ó máa dìbẹ́ǹ lórí pé inna Allah ghafurur rahim sọ pé òun ní pààyàn torí o Mhm. àmọ́ fáńsọ ni Ṣáfi'í ó ń sọ pé wọ́n pààyàn níbi tí lẹ́hàn wọn ò ní pààyàn bíi kọ̀sámá nítorí tí kọ̀sámá yẹn wọ́n bá búra nǹkan tí ò sójú wọn wọ́n búra kó ń lọ pa bó làwọn sì wá ti torí pé wọ́n búra lásán tá lọ pa yẹn èèyàn mọ ni ẹ̀mí mọ ni ọbẹ̀ tà ọbẹ̀ tà ká má pa torí ká ṣàṣìṣe má pa ẹni tó yẹ ká pa ó sàn ju ká ṣàṣìṣe pa ẹni tí ò yẹ ká pa lọ. àbẹ́ẹ̀gẹ́ tiẹ̀ sáà jí pé it was a mistake hmm, ẹ máa padà alé sẹ́mi pé a ti pa wọn a ti pa náà. so eléyìí bí fíkì ò ṣe máa wà nù ṣé wàá rọrọ̀ tí wọ́n rọra sọ gẹ́lẹ́ yìí tí ẹ bá fẹ́ ṣe wádìí ìjìnlẹ̀ ń pa rẹ̀ ó tó láti kọ̀wé kàn. ó ti fún wa ní guideline ní ìsìn àwọn àlè wa sọ dìwé ńlá sòbí ìwé ṣe máa wà nù bí wọ́n ṣe máa ń kọ tírà nù ọ wà lọ́nu tó àkàlùkù torí gbogbo ọ̀rọ̀ tó sọ yìí akàn kí wọ́n wọ́n fi tàn mọ́lẹ̀ díẹ̀ fún wa ni ọ bá nǹkan púpọ̀ pàdé tó tún yàtọ̀ sí léyìí ọ bá àwọn ọ̀rọ̀ púpọ̀ pàdé tó jẹ́rìí tẹ́lẹ̀ fi tẹ́lẹ̀ ìdánù tẹ́lẹ̀ náà ti tẹ́lẹ̀ ìdánù tó fi wá dédìí rìsọ́ọ̀tì kan tó. So, ẹ̀kọ́ mi tó tún wà ń bẹ̀ ni pé àwọn tí ń fẹ̀sùn kan àwọn kan páwọn ni wọ́n ṣekú pààyàn àwọn ní ọ̀kọ́ búra àwọn ní ọ̀kọ́ búra yàtọ̀ sí ẹ̀sùn míì síbẹ̀ ẹ̀ mọ nǹkan tí sẹ́rí àsọ albayyinatu ala almudda'i walyaminu ankar ẹ̀yin tẹ́ ń sọ pé wọ́n ṣe nǹkan kan ẹ̀rí lẹ́mùá ẹni tó ní ẹ̀rí yín tẹ mú à fútù fẹ́ tẹ̀lé òní òbúra ṣùgbọ́n níbi tí wọ́n pààyàn níbi tá a mẹ́ni tó pa ẹ̀yin tẹ́ ń fẹ̀sùn kàn kìí sẹ̀rí lẹ́mú wa torí ẹ̀ lẹ́rìí ẹ̀yin lẹ́bùrà ọ yàtọ̀ sáwọn nǹkan míì ní ìsinmi kẹsọ pé agbada di ansẹ̀tì sẹ́wọ̀n kẹsùn adájọ́ wa sọ pé kẹ mẹ́rìí wa lórí ipò di ansẹ̀tì ẹ yà sọ pé ẹlẹ́lẹ́rìí méjì ẹlẹ́rìí méjì náà dé bóò ni ẹ̀yin ṣe mọ̀ pé lágbájá ló jẹ́ ansẹ̀t lọ́jọ́ yẹn wọ́n fa ansẹ̀t síbi ẹnu náà mọ́sáàsì sọlọ́wọ́n akádàrà pé nu Ramadan yẹn ti ṣe sálámà sọ̀látò dọ́ọ̀rù tàbí sálámà sọ̀látò dọ́ọ̀rù kálukú fẹ̀yìn lélẹ̀ òmùnà lọ́nà sòṣùgbọ́n bàbá yìí òhun ń fi ẹyinjú kan wo gbogbo ẹgbẹgbẹ pé ṣé wọn sùn àbí wọn sùn ṣé wọn sùn àbí wọn sùn bó ṣe rí tí kálukú ti fẹ̀yìn lélẹ̀ bá ọkàn lọ bí tí chájà wà ọkàn disconnect handset ni lọba tó àpò eléyìí náà ní bá a ṣe rí nu bá a ṣe rí nu. nígbà wà ń tiẹ̀ lọba ní ẹ adájọkẹ tó tẹ̀síwájú wọn kàn pé nọ́mbà wọn pé nọ́mbà tí wọn mọ̀ kó ti fi sí i inú sim wọn bá tẹ pẹrẹrẹrẹm à fóònù wo ni dùn àdàkọ ẹ má da wọn lóúnjẹ àrí fóònù yẹn dùn ni kíní kan kíní àní ẹ sá wo fóònù tí ń dùn bá ṣe gbé òkè báyìí lọ́ba di olówó mi òyòyò à àtẹ̀yìn lọ mú <laughs> so ẹ ẹ ẹ rí wọn nìkan ẹ mú wa di ìwọ tó fẹ́ sùn káyìn. ẹni tí wọ́n fẹ̀sùn kàn nínú wàláhì irun wọn pa fóònù ìjọ fóònù ni fóònù tí wọ́n ṣe fúnjọ tí wọ́n ṣe ni àbí òye wa fóònù tiẹ̀ kí ni kí ni rẹ́jísítà nọ́mbà rẹ̀ rìsíptì tó fi rà dà gbogbo ìta máa sọ nù àbẹ́rẹ́ rí nǹkan mọ́ ó ní wàláhì irọ́ lọ pa sọ́mọ kó ti yí mọ́ lọ́wọ́ wọn náà wà lọ kó rìsíptì wá lé wọn wá wò kọ́ correspond. síwọ̀n nìkan wọ́n ṣe nọ́kíà fún yóò yí mọ́ ọlọ́ni kó o tún fẹ́ sun olùkọ́ o tún lọ kọ́ ẹlẹ́rìí méjì wá gbogbo ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta òun tọrọ lọ́dọ̀ ilé ẹjọ́ kan bò ń tì yín málé yes ẹ ní lọ ilé mẹ́rin lórí ẹ̀sùn pé ẹ̀fẹ̀sùn olè kan ṣùgbọ́n níbi èyí tá à ń sọ yìí ẹ̀yin tẹ́ ẹ fẹ̀sùn kan ẹ̀yin lè máa búra ọ yàtọ̀ sáwọn nǹkan yòókù kọ́dà tẹ bá léèyàn ṣe zina ẹlẹ́rìí lẹ́mùú wa ẹlẹ́rìí mẹ́rin yìí sì pé bùrà pípẹ́ rí i pé ń ṣe zina wàhà kẹfẹ ẹja dúró ilé ìtumọ̀ sí pé nínú òfin tẹ̀sán Islam ẹ̀mí ọmọ èèyàn pàtàkì ó kìí ṣe nkẹ́rẹ́ ẹni tí kò sì fẹ́ kú ọ gbọ́dọ̀ fi kú dẹ́rù bàyàn ẹni tí ò fẹ́ kú má ṣe kú pààyàn má sì lérò yìí pé tó bá ti pààyàn bíi tẹ́nìkan ò ti rí ọ kò sí tí ó ṣẹlẹ̀ mẹ́wàá ṣẹlẹ̀ àfi tí wọ́n bá lòfin ṣẹ̀ríyà torí ẹ̀ ló ṣe jẹ́ pé ìpèníjà ńlá lélẹ́yìí fún gbogbo wa gbọ́dọ̀ láti gbìyànjú tí ṣẹ̀rí òfin jẹ́ lílò láwùjọ wa ó pàtàkì nítorí pé tí àbá ń bẹ ẹ̀mí ọmọ èèyàn gan ò ní aburú àti ewu oríṣiríṣi ti ń ṣe àwọn èèyàn tí kàn lọ bẹ́ẹ̀ kò ní ṣẹlẹ̀ nítorí pé kálukú mọ̀ pé ẹ̀mí ọmọ èèyàn ní tó pàtàkì tá a gbọ́dọ̀ fi ọwọ́ àwàdà mú ni tá a máa ń sin bára wa jà bí ká máa sọ̀rọ̀ pé ń pọ̀ ọ́ o sì gbọ́dọ̀ gbé nǹkan àjàkọ́ nà sọ́mọ ìyá rẹ̀ o torí ṣètọ́ni bá gbà lò ìwọ lápọ̀ pààyàn kọ́lọ̀ ẹlẹ́dàá wa kó bá tún àwùjọ wa ṣe kó ràn wá lọ́wọ́ láti máa ṣe àwọn nǹkan tọ́tọ́ àti tọ́ yẹ kó lè wá dènà sí gbogbo aburú gbogbo ẹ̀dá kó ṣe wá lọ́mọ àlùjànnà subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk àyè ìbéèrè méjì wa. aleykum salaam. wọ́n ní tí ẹlẹ́dẹ̀ bá ń sàárẹ̀ tàbí ajá tí yẹn sì jẹ́ olùtọ́jú àwọn ẹranko fíldì ti ẹnu specialization rẹ nu sótọ́ àbí ọ̀tọ̀ ọ̀tọ̀ pé kó tọ́jú ajá lópin ìgbà tí ó bá ti jẹ́ ajá tí wọ́n ń lò fún nǹkan takùtọ̀ lọ nítorí téèyàn bá lájà ńlé tí èsì pé ń fajá yẹn ṣọdẹ kò máa fi dẹdẹ kò máa fi roko kò máa fi dára ẹ máa dúró dáná fi sallallahu alaihi wasallam ni ọmọ adínkù nù ládàá rẹ lójoojúmọ́ torí ẹ ó bùkátà láti bá wọn tọ́jú ajá tí wọ́n fi ń takòtọ́ lọ. kí ló wá fẹ́ tọ́jú ẹlẹ́dẹ̀ sí sọ fẹ́ tọ́jú rẹ̀ láti rí wọn mú pàjẹ́ ni tí wọ́n fẹ́ ẹlẹ́dẹ̀ máa ń lọ tiẹ̀ lórí ilẹ̀ tẹ́nìkan kì í jẹ́ láwùjọ wa ṣé bọ́lọ̀ ló wù lọ́ọ́ wọn òun náà ló sì wù ló ṣe jíjẹ wọn léèwọ̀ kò sí tó burú kó tọ́jú rẹ̀ kó máa rìn lọ rẹ̀ nígbà tí wọ́n ti jẹ gẹ́gẹ́ bọ́lá ni wọ́n máa jẹ àmọ́ tí mo kọ́ tọ́jú rẹ̀ fẹ́ni tó fẹ́ jẹ má bàa tọ́jú rẹ̀ mo rò pé yé wa kò dàbí ewúrẹ́ kò dàbí àgùntàn kò dàbí ẹṣin kò dàbí màálù àbí ràkúnmí eléyìí ń jẹ bó ṣe jẹ. Alaikum salaam. ọ̀ràn ya ni ọ̀ràn ya ni àbí ṣé oníbèrè kakún pé àmì pòun ọ̀làjú ni tọ́ba kú kó jẹ́ kó wọ́n bò ń sasọ tí wọ́n fi wé láǹbọ̀ ń fò wa torí kó lè bá àjẹpọ̀ wọ sàárè lọ́làjú <laughs> gbogbo àwọn ọ̀làjú àwọn obìnrin bíi anabi nínú àwọn adé tó fẹsẹ̀ rìn báwo ló yẹ kí jìlìbáàbù wa kó gùn tó lẹ́yìn wa ó ti balẹ̀ dẹ́dẹ́dẹ́ o báwo ló tún yẹ kó gùn tó lẹ́yìn wa anábì ní dira ní òdiwọ̀n àgbọ̀n wọ́kàn tí ọ̀bọ̀n wa tó dira nǹkan anábì ní shibran òdiwọ̀n àtẹlẹwọ́ kan ọ̀ràn ẹ̀yàn ní nàmbà túláàsì èsì nàmbà fẹ́ náà. aleykum salaam ànábì tí wọ́n ṣàlàyé fún wa sallallahu alaihi wasallam ìgbà táwọn obìnrin tún béèrè pé ọ̀dà tó bá wọ jìlbáàbù yẹn ti máa ń wọlé tí a bá fi yí ẹ̀gbin kọ́ sónà fi hàn pé bákan méjì lẹ́gbin ó lè jẹ́ gbin tó ti gbẹ àbẹ́gbin tútù ẹ̀gbin tó ti gbẹ òun bí ìtọ̀ ẹ̀gbin tó ti gbẹ òun bí ìgbẹ́ ẹ̀gbin tútù bí ìgbẹ́ bí ìtọ̀ tí ò tí ì gbẹ tó bá pé gbígbẹ ni anabi sallallahu alaihi wasallam ni tó o bá fi jìlbáàbù rẹ tó bá fi kọjá lórí ẹ̀gbin tó ti gbẹ o tó tún á tẹ̀síwájú nínú rìn tí jìlbáàbù rẹ tún gba orí èèpẹ̀ tí ò sẹ́gbin bẹ̀ rárá èèpẹ̀ tí ò sẹ́gbin lára rẹ̀ rárá tó padà gba orí rẹ̀ lẹ́yìn tàkọ́kọ́ tó lẹ́gbin ti fọ́ ibi tẹ́gbìn yìí yẹn o ti fọ́ ma lópin ìgbà tó jẹ́ pé tonti bó ṣe gbẹ́ náà àrígbẹ́ lára sọ. sẹ́wọ̀n pé gbẹ́ lè gbẹ́ kó stọ́bọ̀n kọjá kó tún dì má aṣọ so ẹ gbẹ́nu. tó bá jẹ́ tútù ni akramakumullah ìpẹ́ kan ò lè fọ́ ma ẹ fọ́ pẹ̀lú bọ́sẹ̀lẹ̀ bá ní ẹ fi fọ́ ẹ fọ́ ẹ fọ́ yọ̀ máa. ẹ gbowó ọmọ ẹ wá omi tó tún mú dáadáa máa fi sálù àlá ẹ tún fi gbógbógbógbó kẹtù wá fún eléyìí jẹ bó ṣe jẹ náà aleykum salaam tó kọ́ máa wọ kí burú pa kò ní mú káyà rẹ̀ ọ̀yọ́ kò ní mú kí ṣọ́ọ̀pù rẹ̀ ọyọ ẹ̀yìn nítorí pé tó bá jẹ́ pé yàrá sọ̀jìlì báàbù rẹ̀ di disco style tí máa show me your body torí nǹkan tó sọ́dà kò gbọ́dọ̀ gbé wọ̀ àmì tó bá yẹ pé tó bá gbé báàgì yẹn wọ̀ ẹ̀wù rẹ̀ ó tún ṣẹ́kù lambúlambù àní rí ṣèpọ̀ ara rẹ̀ dípò pé àwa sọ di nǹkan sinimá kò sí wàhálà mẹ́ẹ̀ èmi máa fẹ́ bí ní rè ṣé tó máa gbé wọ̀ yóò fi ṣépù hàn àbí òní fi hàn náà ẹ̀yin ọ̀bá bàt <laughs> yóò fi hàn járe yóò fi hàn so kò síbẹ̀ wù rẹ̀ ṣe lè jẹ́ lambúlambù tó yọ kájọ àbí òye wa torí ẹ̀ ń gbé wọ̀ ẹ̀yin obìnrin ẹ̀ máa fà á lọ ọjà ìbòsí kí lẹ́yìn náà fi ra báàgì rú tọkùn sí kí ló dé wọ́n àti èsì pé ẹ̀ ń ṣe torí pé ẹjọ́ máa sukú ẹ̀ wájú obìnrin máa ẹ gbé tì í lọ ni mo rò pé yé wa ẹ̀hẹ́n tẹ́ bá ti pọ́n yóò ní bó ti ká aṣọ yín tó bá ti ká aṣọ yín yóò fi ṣépù wájú yín hàn tó bá ti ká aṣọ yín yóò fi ṣépù ẹ̀yìn hàn àwọn ọ̀daràn ọkùnrin kan sì wà sọ pé táwọn fẹ́ ọkọ yẹs ọmọ yẹn ìmpẹ́sì mi mo rò pé yé sọ ẹ má wọ̀ náà. Aleykum salaam. lábẹ́ òfin ọlọ́run tí èèyàn púpọ̀ bá pẹ̀ nìkan tí èèyàn púpọ̀ bá pẹ̀ nìkan tẹ́ ti rẹ́rìí mú wa gbogbo ọlọ́run ọ̀pá. àwọn tó bá ń pé àmọ̀ pàtó àmọ́ afẹ̀sùn kan méjì kí èèyàn kọ̀ọ̀kan lábùra fifty fifty fún gbogbo alápapọ̀ náà ní fifty. naam. àkọ́kọ́ sí wọ́n ti lọ kóòtù wọ́n ti gbé musa fún ẹ̀dàkùn tí ọ̀sẹ̀lẹ̀ mọ̀mọ́ béèrè ṣé wọ́n bẹ lọ́n kó gbé ọ lọ kóòtù tí wọ́n bá gbé ọ lọ kó ní kó gbé ọ wá ṣẹ̀ríà ọjọ́ ìbò sójà naam ààrẹ kò sọ. yẹn ni pọ́nrán ẹni máa bẹ lọ́n kó ṣẹlẹ̀ sí yín mo rò pé yé yín torí àwọn béèrè tẹ́ ẹ máa béèrè ńgbà mí náà ní máa bí wàhálà fún yàn bí ẹnìkan tó ń bá délé ní ìsìn tó ń bẹ́ nìkan lórí ìyàwó òun sẹ́wọ̀n kó rí rí òpé nu so ìyín tọrọ aburú fúnra rẹ̀ ẹ̀yàn kan máa lọ ọlọ́mọdé ara aburú ọlọ́mọdé ara ìdá ọlọ́mọdé ara aburú ọlọ́mọdé ara ìdá bí ẹni tó ní tí wọn ń travel nísìn tí wọn ń lọ sí Agba north táwọn fúlàní kan á dá mọ́tò dúró tí all male and females máa bára ẹ̀ sùn ká máa rí orí rẹ̀ ni ẹ̀yin ọmọ bẹ́ẹ̀ ọlọ́mọdé ara ìdá ọlọ́mọdé ara ìdá ọlọ́mọdé ṣé nìsín o rò pé kóòtù náà oore ni bá ìdá ọmọ pé ìdájọ́ tí èsì tọ́lọ́ wọn fẹ́ lò ń bẹ̀ wọ́n wá ti wá lọ gbéra rẹ̀ nu káńtà wọn á ní kó mú alukurani lọ ṣé wọ́n fẹ́ ni sẹ́yìn fẹ́ ni títí tá ikú àbẹ́lọ̀ kírù rẹ̀ ọ̀sẹ̀lẹ̀ torí rẹ̀ máa bẹ́lọ̀ ọlọ́mọdé ara ọlọ́mọdé ara má béèrè rẹ̀ ọlọ́mọdé ara ara ọjọ́ naam aleykum salaam. ẹnitọ́ bá ti. àkọ́kọ́ àkọ́kọ́ ni pé irú àwọn nǹkan tí ẹ ló ṣẹlẹ̀ kìí ṣe nǹkan tuntun láwùjọ bí tí òdo ti pọ̀ táwọn èèyàn mọ nǹkan kan pa ẹ̀sìn ọlọ́run wọ́n kàn mọ̀ pé islam jẹ́ islam ọmọ nǹkan kan pa rẹ̀ síbẹ̀ yìí mọ̀ pé ńgbà tilẹ̀ dá iná lọ́pọ̀lọpọ̀ ẹyẹ olófèèrè ló ń ṣèṣe ẹyẹ gúnugún so wọ́n kó bá ẹ̀sìn islam wọ́n kó bá lọ síwájú rẹ̀ àti ẹni bàbá ìmáàmù ló ní kí wọ́n yan ẹ̀wà kí kálukú ọmọ wa mú ẹ̀wà mélòó mélòó jẹ ẹni tó bá pọ̀ ń lọ jalè yìí kò ní péjọ́ méje láyé so wọ́n á ní kí ló dé tẹ̀ fọ́lọ́n búra wa láwọn ti ṣe lọ́pọ̀lọpọ̀ gbà olè yẹn ò fojú hàn àwọn mọ̀ pé táwọn ṣe yìí náà dá àmọ́ tó bá dàbí ẹ̀ṣẹ̀ kọ́ lọ́ọ́ forí jìn àwọn so irú àwọn píríncípù yẹn náà máa ń lò lọ́pọ̀lọpọ̀ tó fi bẹ̀sìn jẹ́ máwọn èèyàn lọ́wọ́ wọ́n dàbí àwọn tó láwọn fẹ́ bá èèyàn pín ogún ni wọ́n á pín pín kó pín wá nítorí wọ́n lọ bàbá pín dá ọ má dùn wá ńlá dá rẹ̀ bàbá sì pín dá yáfi wa ọmọ kó àkúkú mọ́ jù bá náà lọ sẹ́rí gbogbo bẹ́sìn ṣe ń bàjẹ́ nù bẹ́sìn ṣe ń bàjẹ́ nù so àwọn eléyìí olódò burúkú ni wọn wọn á ní sọ yẹ káwọn tó máa ṣe sọ láti lẹ́yìn wọn ẹ̀yìn náà bá láyà ẹ̀yìn náà ti mà dáhùn so àmọ́ yóò bọ̀ láyà wọ́n kàn máa lé nù àbí òye wa níbi àwa ni ẹ má ti sọ láti lẹ́yìn wa mọ́ wọ́n tún máa ní à àwọn ò lè ṣe o wọ́n kàn polú a àbẹ́ rí nǹkan mẹ́ ń gbọ́dọ̀ pé àwọn páàgùn náà lẹ́fi ṣe lè máàmù tó lẹ́yìn jẹ́ bó ti ṣe jẹ́ àbúrò máa ṣe sọ láti lẹ́yìn ẹni tí ọ̀gbọ́ lọ́n gbọ́ ẹgbọ́n tí Ànábì sallallahu alaihi wasallam sọ ni man halafa bi ghayri Allah faqad kafara aw ashrak sẹ́yìn tó bá ti ń tiwákà nàbì lọ sọ àwọn yẹn á sọ pé faqad kafara wa ashrak ìtumọ̀ rẹ̀ nu ó ti di kèfèrí ó tún dọ̀sẹ̀ bò. àwọn olùmọ̀ sọ pé ká fi nǹkan míì tó yàtọ̀ sí Allahu búra shirkun asghar ìṣẹbọsọlọ kékeré ni tí yẹn bá ń ṣe israr lórí ìṣẹbọ kékeré yìí máa di ní ńlá mọ́yàn amúlòdù paraku làwọn eléyìí kódà kó ṣe pé ẹni tí ń jí wọn ṣe sọ láti ni ọ̀daràn ni máa mú mo rò pé yé wa ọjọ́ ẹ bó so jẹ. o tí ó ti lé lógójì kan náà olùmọ̀ pé yóò dúró di ọgọta ọjọ. nígbà tápá kan sọ pé tí wàá ti pógójì ọjọ ti tó bá náà á ń fún ẹjẹ tí ń jáde ní ìsinmi ìdájọ́ ẹ̀jẹ̀ yọ yọ máa ṣe ìmára so eléyìí inshallah ń lọ dájú so that yóò fi bẹ̀rẹ̀ sí ní sin naam sàlẹ̀kùn. kò jáde púpọ̀ àbí kò jáde rárá ẹ̀ kò sí wàhálà tẹ́lẹ̀ náà tó bá bí ma tẹ́jọ́ jáde rárá ó ti parí náà níjọ́ náà ni ó ti máa ṣe ni wọ́n ń ṣe ìbéèrè tí ìbéèrè tí ó kàn án náà mi ò gbọ́ o. ṣe ṣe dandan ni kó sì gborí ẹ̀gbìn kì í ṣe dandan àbúrò ká ṣé wọ́n fẹ́ wẹsẹ̀ rẹ̀ ni so òun ó ti rí kẹ́gbìn bẹ́ẹ̀ lọ́ọ̀kan kọ́ yẹra fún ọjọ́ bó ṣe jẹ́ gbàdé ìsèké gbogbo ọ̀nà ló kún fẹ̀gìn kọ́ yẹra fún alaikum salaam. bíi báwo nù èló ló ń fẹ́ gbà. kókù mhm. sixty. èló ni wọ́n dá padà fún yìí. kò yé mi fọ́tì ní atm kọ́kọ́ fún yàn ó sì fún yàn lálàá tí wọ́n ti gbọ́ èlò wọn fún yàn sixty watt. sixty one sixty two sixty three ọ̀sálì èyí tí èèyàn náà fẹ́ gbèlè èèyàn lọ fún wọn léètò léyìn. wọ́n gbà náà nù. nítorí tó ṣe lè fi sẹ́bílì láì banking. wọ́n gbà náà nù. because I supposed to be paid sixty thousand while I was paid sixty two two thousand ọlọ́kọ̀ fún mánéjà òpin rẹ̀ ni wọ́n kó fún kashíà yóò sọ àpò ẹ lọ kó fún mánéjà lẹ́yìn náà ẹ jẹ́ àmà sẹ́rí gbogbo ohun tí ṣe wọn ló kọ pé àwọn fẹ́ fi sọlé ayé wa dẹ̀rọ̀ ọ gba ẹ̀sọ̀ ní lílò ẹ má kàn sọ̀rọ̀ alẹ̀ fún ATM ẹ má sọ̀rọ̀ alẹ̀ fún e-banking bó ṣe dùn làwọn ewu náà wà mẹ́ torí nísìnyí àyín rówó ǹgbà wọ́n tún sálé ẹ má gbàgbé ìgbà tí ẹ gba forty dípò hundred tẹ́sí ní rí okùgbà gbogbo ẹ̀ ló máa ń ṣẹlẹ̀ sẹ́wọ̀n kí ATM gbà míì ó lè seize kọ́mọ fún yín lówó kó sì sọ pé òun ti fún yín gbogbo complain tẹ́yìn ọmọ ẹ ṣe o ẹ wà lórí complain náà níta náà bí ṣe dé owó yẹn lọ lọnu ẹ rí i pé báńkì gbogbo báńkì ní àwọn customer service àbí customer care ẹ ní àwọn complain rú yín yẹn tó pọ̀ tó ń torí pé ọ̀pọ̀lọpọ̀ náà nídìí ATM yẹn bí bẹ́ẹ̀ ṣe nídìí láti máa fi ṣe fáàrí ká ah, mi mú etí ẹ̀mí lọ́nìí ìbá ti lọ ìmúkẹ́ ìrọ̀lásì ìrọ̀lásì. so eléyìí gbogbo ẹ̀ náà tí ìjàmbá bá ṣèyàn lórí bẹ̀sẹ̀ mọ̀ pé tó náà wá lórí àní ìsìnmọ̀ fẹ́ gba hundred thousand I don't need to go to ATM. ṣé àkó ti ju minimum tí wọ́n wí pé kíní lọ ẹ dákun lọ gba owó ní orí káńtà kọ́ da nǹkan rí àpò. ibi ATM náà wọ́n ti ń gbowó tó lè ti tẹ̀lé wọn gbà mí ẹlòmíì gbowó kan sọ atẹ́gùn burúkú kan lẹ̀ ojú rẹ̀ ṣe kíní kan ti gbowó máa lọ́wọ́ ti lọ. so gbogbo olú àwọn nǹkan wọn ọ̀dà náà àmọ́ burú wà mbẹ́ ẹ wo bí e-banking wọ́n sì fa gbogbo owó ẹlòmíì nù látara ń sẹ̀ so gbogbo àwọn nǹkan yẹn ń ṣẹlẹ̀ kọ́lọ̀ máa fi sọ ẹ̀ sọ wa so lẹ́yìn náà tá à ń bá ń lo báńkì ẹ̀mẹ́jẹ̀ á máa lo ká máa gbé tọ́ ẹ̀mí ká máa lo pẹ̀lú ká ilé rìbá ni tí o bá sí túláàsì kò fẹ́ sí tó fẹ́ gbé wa lọ bẹ̀. subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.